يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillah súnmọ̀ sọ́látù wasalamu ala rasulillah a kí ẹ̀yin ará alé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódò ìdí òbí ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run ọba àlékè ọlá àlékún àgbéga mọ̀bániṣe fúnlé ẹ̀kọ́ náà gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí àti àwọn mùsùlùmí tán tó máa gbóhùn wa tó fi di àsìkò yìí abẹ́lọ́n kó máa bá ní sàlékún yìí máa ní àtàrísìkì fún wọn kọjá kí gbogbo ọjọ́ jèrè papọ̀ láyé àtijọ́ ọ̀gbẹ́ni alkiyama ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru òní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa ríbọ̀ abdulkabir tí yóò kà fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا وتب علينا إنك أنت التواب الرحيم ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ àtàwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká gbọ́ kíkà látinú ọ̀rọ̀ olówe bíi ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam látẹnu akẹ́kọ̀ọ́ wa Khadija Ayandeji bismillah. an habi sahid al-kudri radiyallahu anhu qala sami'tu rasulullahi sallallahu alaihi wasallam man raha minkum فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه Muslim Translation Abu Sa'id al-Qudri radiallahu anhu narrated I heard Allah's messenger peace be upon him saying whoever among you sees an evil he must change it with his hand if he is unable to do so then with his tongue and if he is unable to do so then with his heart and that is the weakest form of faith transmitted by Muslim lessons from the hadith one It enjoins Muslims to command what is good and forbid, and forbid what is evil. Two, it, it teaches that prohibitions of evil comes in stages. Three, it urges preaching against evil deeds. Four, it encourages Muslims not to be passive in correcting evil. Five, it changes evil with one's hand and tongue is impossible. At worst, one should hate it with one's heart. Ọlọ́run fún gbogbo àwọn ọmọ náà ní àlùbáríkà kó jẹ́ kí àwọn òbí wọn kó jẹ́ kí wọ́n jèrè wọn láyé. àtijọ́ gbèǹde alkiyama ọlá aláhàúlà wà láàkú wátà ìlàbílà ìlàlẹ́ ìlàọdín pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run a máa tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa eléyìí tí a ń bá bọ̀ eléyìí ni ó jẹ́ episode two nínú moharobatul islam lilfakri bí ẹ̀sìn wa ẹ̀sìn ìsìláàmù bó ṣe ti ní àwùjọ ibi tí a dúró à ń sọ àwọn aburú tó sì lè fà bó sì ó ṣe fa káwọn èèyàn ó dìdàkudà kan di kèfèrí báwọn èèyàn ó ṣe di ọ̀daràn nínú ìlú báyìsàn burúkú bí ó ṣe máa ṣe àwọn èèyàn látara òṣì àáfàá nìyẹn nìkan tó kọ́ àwùjọ tó sì bá wà àwọn jùhálà àwọn aláìmọ̀kan làwọn ọmọ tí wọ́n máa produce torí pé àwùjọ tó sì wà wọn ò ní rí owó tí wọ́n ká ọmọ wọn lẹ́kọ̀ọ́ wọn ò ní rówó tí wọ́n ra àwọn nǹkan táwọn ọmọ ní bùkátà sí ìyẹn ọ̀wà jẹ́ káwọn ọmọ tó jẹ́ aláìmọ̀kan kí wọ́n pọ̀ àwọn ọmọ aláìmọ̀kan yìí sì rèé ìbànújẹ́ ni wọ́n jẹ́ fórílẹ̀-èdè tó di ọ̀la torírú wọn rèé wọn ò sí nínú ọmọ eléyìí tí yóò wúlò fún àwùjọ àáfàá ní ká lọ gbọ́yé ọ wà nínú àwọn tí ó máa ṣẹlẹ̀ ìyẹn nìkan tó kọ́ àwùjọ tí ó sì tó ti pọ̀ jù àwọn ọmọ tí ò lálàáfíà tí ò dá pé a ti sọ̀rọ̀ àìsàn ṣùgbọ́n torí páwọn ọmọ ìkè sọ̀rọ̀ àìsàn látọ́ wá ń sọ yìí gan wọn ò ní máa rí oúnjẹ balanced diet oúnjẹ tí ó lè já sí wípé ìmọ̀ ń jẹ́ kọpọlọ ọmọ ó pé ìmọ̀ ń jẹ́ kí ara ọmọ ó jí pépé irú àwùjọ yìí àwọn ọmọ tí ò ní àlàáfíà àwọn ni wọ́n máa pòdúùsì a gbọ́dọ̀ gbìyànjú kárí wípé ó sì ọkàrà kúrò ní inú àwùjọ wa. àáfàá ní in summary gbogbo tí ọ̀dà gbogbo òwa abú ìṣesí ibú òun lẹ́rìí tí ó máa ṣẹlẹ̀ láwùjọ tó bá dá sí wípé òsì òun ló ń darí wọn ń bẹ̀ àwùjọ tẹ́ ẹ bá ti rí pósì ìwà ọ̀dájú ọ̀wà ń bẹ̀ wọn ò ní láàánú ara wọn lójú kèéta ìmáṣe kèéta alhassan albagodọ ìmọ̀ bínú ẹni ìkórìíra ara ẹni àwọn olòṣì ọmọ bínú olówó àwọn olòṣì láàrin ara wọn wọn máa kanra mọ́ra wọn àǹfààní gbogbo ohun tí ń jẹ́ aburú òun ló wà níbi kó sì ọ̀ wà ní àwùjọ kọ́lọ́nkọ́ bá ní káòsì kúrò ní àwùjọ yìí tó wá rí bẹ́ẹ̀ àǹfàà ló sì tá à ń sọ yìí o ó ní asbab kí ni àwọn asbab lè fakiri kí làwọn tó lè máa fa òṣì nínú àwùjọ àwọn tó lè fa òṣì ó pọ̀ àákẹ́mú bí a bí kókó mélòó kan wá nú ẹ̀ ká tó wá bọ́ síbi ọ̀nà wo ni ìsìláàmù lọ́gbà wá solution sí òsì èyí gan níbi táwa ń lọ tá a fi mọ̀ wípé wàkúlà ṣe ń fàṣọlná ùtẹ̀síìlà gbogbo nǹkan ní Islam dá sí kìí ṣe pọ́rọ̀ ká kírun ká gbáwẹ̀ ká lọ mọ́kà ká yọ zàká nìkan àwùjọ tí ó bá da Islam la gbọ́dọ̀ lò inú fámìlì tí ó da àfikẹ́ lò lànà Islam orílẹ̀-èdè tí ó bá da náà àfi ká máa lo kí ni islam gbé wá òun ni tó fi dá sí pé tá a bá rà wọn tí ń tako ìlànà islam a ti mọ̀ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọn fẹ́ dáadáa fún àwùjọ wa ni ó yẹ jẹ́ a máa wo díẹ̀ nínú àwọn nǹkan táwọn àfáàní ló ń fa òṣì alákọ̀ọ́kọ́ nínú àwọn tó lè fa òṣì ní àwùjọ òun ni kọjá sí wípé àwọn èèyàn ń kọjá ààlà finafakot èyí ò là ń pè ní kíni o àtẹ̀bùzír wàl ìsọ̀rọ̀f iná náà pa ọ wà nínú ń tó ní orílẹ̀-èdè wa nàìjíríà oní náà pa ní wa nàìjíríà ìnáwó tí ò nídìí ìyá tó ti kú látọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹ fẹ́ yí ẹ̀yìn ẹ̀ padà ẹni tí ò rí nǹkan jẹ dáadáa yóò lọ yáwó cooperative yóò lọ yáwó ẹgbẹ́ kan tí wọ́n ń ṣe ó sì náwó fi two hundred and fifty thousand ó fi yí ẹ̀yìn òkú màmá rẹ̀ padà ó rò pé òun ò rówó òjò bá rọ̀ àwọn èèyàn ọba àbójú ògbó òtí ẹ̀rọ ayé tó yẹ pé òsì ń bẹ́ẹ̀ nùlù àwọn èèyàn kẹ́ ń jẹun wọ́n ń dìde lẹ́yìn ìnáwó ọ̀nà two fifty ọ̀pá hundred thousand gbèsè ló lọ́wọ́ àlẹ́ fún one fifty ìjẹ́ ẹ̀mọ́ rẹ̀ ọ̀rọ̀rùn tẹ́lẹ̀ òsì tó kún kí ni o òsì kúnra wọn. ìmọ̀ náà náà pa àtẹ̀bùdírù ìsọ̀rọ̀ ibi tó yẹ ká náwó sí ọ̀nbẹ́nu àwọn àfọ̀ onímọ̀ wọ́n máa ń sòkun yà láàrin àtẹ̀bùdírù wal ìsọ̀rọ̀ ìkan nínú ẹ̀ ó túmọ̀ sí pé nǹkan kan bẹ ó yẹ ká náwó sí i ká wá ná kọjá ayé tó yẹ ká ná ọmọ yín fẹ́ ṣe nìka yìí ẹ̀ lágbára kẹ́ ẹ lọ gba ọ́ọ̀lù ńlá ẹ̀ ṣe lu àdúgbò kẹta sẹ́ǹtì ń bẹ̀ ó yẹ ká náwó sí nìka yìí lóòótọ́ ṣùgbọ́n má ná kọjá agbára rẹ tẹ́ ẹ bá ṣe nùka yìí náà pálọ̀ tọ́jẹ́ pé pálọ̀ lẹ lò ọlọ́run fàlùbáríkà sí i ká náwó lórí àwọn ìnáwó míì báwọn ọmọ rẹ fẹ́ gba yunifásitì ẹ fẹ́ ṣe graduation kan fi àmọ̀ pọ̀ lọ́n gbà sàánú rẹ lọ bá lọ yáwó ńlá o sì máa ń kọ́ọ̀mù rẹ ní tó owó sálárì rẹ lọ́dún kan ní tí ọ̀ka òbí ṣènáwó ọjọ́ kan òsì ọ̀ ń kọ lẹ́tà sòsì tọ́lọ́ ń bá bọ́ sáyìn rẹ̀ o lè má bọ̀ ń bẹ̀ torí náà mọ̀ ń rọra àmì àtẹ̀yìn ọmọ ìyá mi tẹ̀ ń gbọ́ mi ẹ má jẹ́ àmọ́ náà náà pa ṣe wá rí àtẹ̀kù fíìrù ń tiẹ̀ ní tí ọ̀yẹ́ káfẹ́ ẹ̀kan náwó sí ká tún wá máa náwó sí tá ń rán ọ ní gẹ́fẹ̀rẹ̀ǹdì ọwọ́ ara fóònù lára fóònù tó wọn gun òrí lò ọfẹ́ nípa girlfriend mọ́ra ọwọ́ ara fóònù ńláńlá fún àáfà ìnáwó òkú tó ti kú ọfẹ́ yí ẹ̀yìn òkú padà níbo lọ́wọ́ àna òṣèré àkẹ́mọ́ yí ẹ̀yìn òkú padà àtàwọn ìnáwó míì tí ò ṣe kíní o tí ọba lánàá síláàmù mu gbogbo ohun tí ọba yẹ ká náwó sí ẹ̀mọ́jà náwó sí èyí tọ́ba ká má dunnú kọjá ibi tọ́lọ̀ ń ṣe wá lóore dé ẹni ọlọ́run bá ṣe lóore ọlọ́gba ọ̀lù ó fi twenty million ṣe náwó bóyá twenty million nínú oore tọ́lọ̀ ń ṣe fún un bóyá bíi ten naira ni ìwọ tọ́lọ̀ ò sí ọlọ́ore tó bẹ̀ tọ́ ọba ti ń kọjá àlà òun kọ lẹ́tà sósì òsì ọ̀kẹ́ máa di ìran ni kọ́lọ́ǹkọ́ là wá nínú òsì àáfàá nìyẹn nìkan tó kọ́ ká tó máa ṣe mùsáábàkọ̀ máa làgìníyà ká máa bá àwọn olówó ṣe competition ara tó máa ń fa òsì ni má bá àwọn tọ́lọ̀ ń ṣe lóore jù ọ lọ má bá wọn ṣe ìfagagbága anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní látàn zuru ìlàmánú wà fàwọkọkùn ẹ má máa wo àwọn tọ́lọ̀ ń bá gbé lékè yín àwọn tọ́lọ̀ ń ṣe wọ́n lóore jù yín lọ ẹ má jẹ́ ọ̀jẹ́ pa àwọn lẹ́ẹ̀ máa wò àwọn wo lẹ́ẹ̀ máa wò ẹ máa wò mọ́nú wà fàlà ní nǹkan àwọn tí ò tó yín òun ni ẹ máa wò kẹ́ ẹ máa ṣe léyìí yóò jẹ́ kẹ́ ẹ lè máa dúpẹ́ oore ọlọ́run ilé tọ̀ lágbára àti ìgbà mọ́ lọ gbà ilé rúmà ń palọ̀ òun ni sálárì rẹ ká ilé rúmà palọ̀ òun ni bísínẹ́sì ẹ ká mọ́ lọ gba three bedroom flat kẹ̀kẹ́ ni owó rẹ ká mọ́ lọ ra ọ̀kadà ọ̀kadà lówó rẹ ká mọ́ lọ ra kẹ̀kẹ́ náà fẹ́ẹ̀pù kẹ̀kẹ́ náà fẹ́ẹ̀pù lówó rẹ ká mọ́ lọ ra jíìpù àáfà níbi kọ́ ọmọ ṣe competition kódà sùkúù oríṣiríṣi làwọn iléèwé iléèwé tó agbára rẹ̀ ká iléèwé tó ti san five thousand to ten thousand ní táàmù mọ́ lọ iléèwé ten thousand to twenty thousand ọ̀hún kọ lẹ́tà sí òsì nìyẹn mọ́ ṣe competition pẹ̀lú àwọn tọ́já sí wípé kí ni o ọlọ́run ṣàánú wọn ó bẹ́gi ọ̀là fún wọn jù ọ lọ àáfàá ní ká ṣàkíyèsí eléyìí àáfàá lára tó tún máa ń fa kí òsì kọ́ wà láwùjọ òun náà ní bá fún tààlìm kọ́jẹ́ pàwọn èèyàn lẹ́kọ̀ọ́ torí pé ignorance fúnra rẹ̀ gangan poverty ni ṣùgbọ́n ẹni tó bá nímọ̀ nímọ̀ tọ́já sí wípé ọtọ́ náà dárìn àáfà tí ọba sínú àwọn olówó kò sì ní jẹ́nu àwọn olòṣì yóò mọ ríwọ̀n bá nǹkan tí ó fi máa ṣe ìjẹ̀mú àṣebi kámọ̀ káwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ à ń sọ òṣì di ìran ni àwọn ọmọ gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ ìyẹn ni ò ní jẹ́ kí òṣì kọ́ máa di ìran àáfà lára tó tún lè fa kí òṣì kọ́ máa wà nínú ìlú òun náà ni kí ni alhukuma alfasida tó bá jásí pé àwọn ìjọba abúlọ́mbẹ́ náà lù tí wọn láàánú masisi lójú tọ́já sí pé wọ́n bá tara wọn nìkan ìyẹn náà kó ń tọ́ ń fa òsì torí pówó òlu tọ́lọ ń bá kó sọ́wọ́ àwọn tọ́já sí wípé èèyàn ta sọ́rẹ́ òun ló ń ná òsì ọwà náà lù ìyẹn dẹ̀ wà náà tọ́sẹ̀ lórílẹ̀‐èdè tiwa náà owó tó tó almost two hundred million Nigerians tó tó wọn ná ọwọ́ àwọn tí wọ́n ń pin wọn àwọ̀ wá mílíọ̀n jàmọ́ ọ̀tọ̀ bá rí bẹ́ẹ̀ ìwọ tọ́lọ́ ń bá gbé sípò náà mọ̀ pé ìwọ náà lánàá ò sí ń bẹ̀ tó bá dọ̀la ò ní sí ń bẹ̀ kódà bọ́ wà ń bẹ̀ lọ láíláí ìjọ kan ni wọ́n gbé wọ̀ náà bọ̀ náà sáré àsẹ́yìn tẹ́ ẹ bá ń darí náà ẹ má jẹ́ kó sí ọwọ́ àánú òlu owó tó yẹ kó dọ́dọ̀ àwọn èèyàn ẹjọ́ dọ́dọ̀ wọn kò ní jẹ́ kí òsì ọmọ ìwà ń bẹ̀ àáfà rárá tó tó máa ń fa òsì òun ní kéde o alkasal òròjú òròjú ọ̀lẹ ẹ̀rí ọkùnrin àáfà kò ní ṣiṣẹ́ ìyàwó ní ọlọ́mọ ṣiṣẹ́ ìyàwó ní ọmọ fowó ọbẹ̀ ẹlẹ̀ ìyàwó ní ọmọ sanwó rẹ́ǹtì ìyàwó ní ọmọ sanwó skul fíìsì ọ̀lẹ́ ní ọ̀ni sọ ọ fẹ́ kó sí ọmọ ẹ̀ràn náà lu yín ni ọgbọ́n tànàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ ni pé ó lóore fẹ́ni kọ̀ọ̀kan yín kó o mú àáké kó o mú àdá rẹ kó o lọ sínú ogbó kó o wá lọ ṣẹ́gi kó o ta ó lóore ju kó o máa tọrọ lọ gbogbo ẹni tó bá ti já sí wípé ọ̀lẹ́ni tí ò lè ṣiṣẹ́ òsì náà ó tún máa ràn ká má ya ọ̀lẹ èèyàn máa ṣiṣẹ́ ni èèyàn wà bẹ lọ́hùn àlùbáríkà lórí iṣẹ́ tí ó bá ń ṣe ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti lè ya ọ̀lẹ òsì ló ń kọ lẹ́tà sí nínú Islam torí náà a gbọ́dọ̀ sọ àárín yìí náà ṣe kọ́lọ́run bá lékè ọlá kọ́bá ní káòsì kúrò ní orílẹ̀-èdè àgbáyé ìyẹn wà nú àwọn nǹkan tí a gbọ́dọ̀ gbọ́yé pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run a tún pàdé ní episode three nínú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí táàtì máa ṣàlàyé lọ́sẹ̀ àní islam moharo batul islam lèlèfàkìrì islam gbógun tòsí ni islam èsì ẹ̀sìn tó promote òsì àìbámọ̀ fáfáàní ẹ̀yìn tí ẹ̀ bá gbọ́ ẹ́písòdù àkọ́kọ́ tá a ṣe a ti kéde ánsà fún àwọn ìbéèrè tá a mọ̀ tá a fi síta a dẹ̀ ti kéde àwọn ọmọ ìyá wa mẹ́rin tí a mú ọkùnrin méjì obìnrin méjì àfáwà miftahudeen Masoud wọ́n wà nínú àwọn tí wọ́n jẹ ẹ̀bùn ilé ẹ̀kọ́ muflewon high school bákan náà àfa àwa Kamil Abdulrauf àwọn náà wà nínú àwọn tí wọ́n jẹ ẹ̀bùn muflewon high school fún 1441 forty yìí nígbà tá a mú ọmọ ìyá wa méjì lóbìnrin Qasim Aisha ẹni ọlá wọ́n wà nínú àwọn tí wọ́n jẹ ẹ̀bùn wa àti Hikima Qasim ọ jẹ àwọn mẹ́rin ilé ẹ̀kọ́ yìí wọ́n ó fún kọ̀ọ̀kan wọn ní richard card two naira ẹgbẹ̀rún méjì pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run yóò dé ọ̀dọ̀ gbogbo yín o ẹ̀yin yòókù náà tẹ ánsà àwọn tí ó jẹ́ pé bíi áàfù áàfù náà fi làwọn náà pọ̀ i appreciate gbogbo yín tẹ ẹ bá ní dá sí tó túmọ̀ sí pé ẹ̀ mọ́nítọ̀ ètò yìí ọlọ́run san gbóyin lẹ́sàn rí àjọjìrì láyé àtijọ́ gbéǹde alkiyama mọ̀fìlú high school náà sonígbọ̀wé ètò ẹlẹ́fẹ́ pé wá zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la rasheed hashim abu anas asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh